ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Al-Hikmat mo rò pé ẹ̀ ń gbọ́ bí tí bàbá wa fadúlà sheikh al-khalifa muhammad kamil muhammad awal garu tí wọ́n ń bọ̀rọ̀ ọ lọ wọ́n ní hmm, alḥubu lil habibil awal àwọn lárúbáwá ọmọ àwò pé á ah, ọ̀rọ̀ ńlá ni bàbá sọ yìí àmọ́ àti ọmọ tí wọ́n ti bàbá yóò kàn wíyà ẹ̀rọ ah, eh, kàn fọ lárúbáwá ni àmọ́ tó bá tú fún yín ẹ̀yin náà padà rẹ́rìn ẹni ìtàǹpẹ̀ ní ìfẹ́ ẹni ọba kọ́kọ́ tọ́kọ́kọ́ òun ló ní ìfẹ́ àkọ́kọ́ ṣùgbọ́n láyé lónìí hmm. ọlọ́nkọ́ ṣàánú wọn bí abáyédé lónìí obìnrin kan bá tẹ ẹ̀fín rẹ̀ kalẹ̀ kó jáde ń tẹ tọ́ra tọ́jú ara mi wọ́n sì máa fi ṣe èyẹ bàbá náà ní pé ah ọlọ́run kọ́ ṣàánú wa bàbá hmm. ẹni pé ntọ́lọ̀ nítorí ẹ̀ sọ pé ká tọ́jú ara wa ni pé torí hmm. ijọ́ tí kìíní yóò lè bá máa jẹ́ ìfẹ́ àkọ́kọ́ fún lu ẹ̀ tọ́lá àwọn bàbá wa ń jọ̀hún sọ pé wọ́n gbádùn àwọn gbádùn àwọn ìyá wa lérí bẹ́ẹ̀. ẹ ṣe rí ọ̀rọ̀ lórí yìí nítorí àsìkò tí ò sí náà ni ẹ di pé láyé ẹ̀sìn nínú tó máa ń dájà alẹ́ ńlé gbogbo obìnrin tó ti ná bí tó ti ná gbàrà náà gbòòrò níjọ́ ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin wọn àtọkọ rẹ̀ á ní à ah, lágbájá káre hmm. yóò tún mọ sọ̀rọ̀ nǹkan gbogbo eléyìí èsì jẹ́ kí létò àmọ́ bí yìí nǹkan là ń lọ ká lè tètè ráyè débi tí à lọ. ẹ wá rí ìgbéyàwó yìí ó wá jẹ́ ọ̀ranyàn fún gbogbo ẹni tó bá ti jẹ́ pé ó ti lè dá ilé mú lọ́wọ́ ẹni pé tó ti níṣẹ́ tó tó jẹ tó lè fi bọ́ obìnrin tó sì ti jẹ́ni tí ó pé lọ́kùnrin tí ò ṣe kọ̀ǹtúrò mọ́ níṣẹ́ tí ó fi mọ́ wá ṣe ìrànú káàkiri ó ti dọ̀ràn yàn fúnra ẹni bẹ́ẹ̀. mọ́nísítà aminkum libaha falyatazawwaj hmm. gbogbo ẹni ó bá ti tó lọ́kùnrin tó ti ní ẹ̀kọ́ tó sì ti ní iṣẹ́ lọ́wọ́ tó tó jẹ tó tó sọ́pọ́ọ̀tì obìnrin tó sì pé lọ́kùnrin hmm. tó jẹ́ pé ó ti débi pé kò ṣe é mú mọ́ra mọ́ falyatazawwaj kí ló ní bẹ́ẹ̀. kó fẹ́yàwó. kó fẹ́yàwó àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà ó wà ní májẹ̀mú téèyàn fi fẹ́yàwó obìnrin èèyàn kì í ṣe ẹranko téèyàn mọ̀ pé ah tipátipá yìí lè gbólógbò ṣe èmi ń sin àwọn ẹran nígbà kan tí mo àgùntàn tí mo ń sin tí mo bá rí àgbò tó fáìn tó wù mí máa wá pé ẹ dákun ẹ sì jẹ́ran yín ogun ẹran mi yìí nítorí pé mo fẹ́ kó bí ẹran tó fàìn bẹ́ẹ̀ àìṣe bẹ́ẹ̀ fẹ́yàn kágbá ah, mo fẹ́ ọmọ ìbò lọmọ yìí àfi kó wá ṣe eléyìí rárá condition wà ń bẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ òun ni pé àgbọ́yé ọkùnrin àti obìnrin náà fẹ́ fẹ́ra wọn tó tọkàn àwọn méjèèjì wá tí wọ́n jọ ń ra wọn tí èsì tipa pé ọmọ rẹ̀ mi ò gbọ́dọ̀ fẹ́ ni bó bá fẹ́ ń ṣe pé fún ọ rárá hmm ó gbọ́dọ̀ hun ìkíní kó hun ìkejì kó sì ti ọkàn wọn wá àkọ́kọ́ nìyẹn lẹ́yìn náà bí ó bá wá dòdodo ó gbọ́dọ̀ ní ẹlẹ́rìí nínú ó kéré parí ẹlẹ́rìí méjì lọ́tún lọ́sì àwọn tí wọ́n sì jẹ́ ẹni tí wọ́n ní àṣẹ lórí obìnrin bíi bàbá rẹ̀ abẹ́ni tó bá wà nípò bàbá rẹ̀ kóun náà lọ́wọ́ sí pàápàá fẹ́ni tí ò lọ lé ọkọ rí nítorí pé kò tí ì ṣe kan rí kò ní experience àwọn yìí ni wọ́n bá tún ṣe àwọn atọ́nà pétọ̀ mọ́ ṣe ẹsẹ̀ gbé hmm. so lẹ́yìn náà ètò wa ń jẹ́ sadaki tó lè pè ní nuptial gift kì í ṣe owó orí torí pé ẹnìkan ò rówó orí ẹnìkan san hmm. àwọn obìnrin wà priceless kì í ṣe nǹkan tí wọ́n lè kówó lé lórí pé iye báyìí mo fẹ́ rà rárá ẹ̀bùn ni nǹkan ẹ̀bùn hmm. ó lè jówó ó lè jẹ́ material míì àbí ohun tí wọ́n bá jìjọ agree láàrin ara wọn ìpín tí a fẹ́ fúnra wa rè èèyàn wá ń fọbìnrin ń fọbìnrin náà kì í tún wá ṣe ó tún wá ní ibi obìnrin àwọn obìnrin téèyàn lè fẹ́ hmm. àwọn nǹkan kan wà tó ṣe pé láwọn àsìkò kan wọ́n ń pè ní temporary impediment àwọn nǹkan kan tó yẹ pé kò lè jẹ́ kí ọkùnrin ó fẹ́ irú obìnrin kan láwọn àsìkò kan títí tí n tó fa yẹn máa fi kú òun bẹ́ẹ̀ hmm. lásìkò ìgbà tí obìnrin bá tọkùnrin àtobìnrin eh, tó wà nínú ihram lọ́wọ́ hmm. ni wàá róbìnrin tó wà sáré àǹtí ah, àǹtí ẹ̀yin mò ń pè àmúfẹ́ràn ah, yìí àsìkò yìí wọn àìṣe títí lára fa ẹ̀hún lára òṣùbìlà lára títí tó fi parí iṣẹ́ tó fi bọ́ ara mi sílẹ̀ tó fi bọ́ṣọ hmm. sílẹ̀ ní ọjọ́ ìwà tí máa pé tọ̀ ah, láti bàbá yìí ní ti ń wò yìí àmọ́ ayé mọ́ hmm. bóbìnrin sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà nígbà tóbìnrin bá ṣe opó bóyá ọkọ ẹ̀ kú ó sì wà nílé opó àbópó ọkọ kọ mí lásìkò yìí títí tí ó fi di pó kọjá sẹ́yìn àyífẹ́ obìnrin gbà náà. èèyàn gbọ́dọ̀ dáná fẹ́ kọ́ hmm, gbà náà. Hmm. bàbá arúbìnrin kan tó tún wá jẹ́ mùsùríkà <clears throat> kèfèrí tí èṣẹ lẹ́sìn wa èyí náà ti di ń tà fi gbélé fẹ́ títí tí ó fi gba tí ó fi dolùgbàgbọ́ òdodo tó bá ti wá gba Islam àlefẹ́ lókùngbà hmm. tó bá ti mú. anakunla sẹ́rí bẹ̀yẹn jẹ́ ń béèrè ìbéèrè kan o àwa rí mùsùlùkà tọ́jẹ́lẹ́bọ sódìgbà tó bá gba Islam ká tó sọ pé afẹ́fẹ́ ni àbí tá a bá sọ pé afẹ́ tán ká wá sọ di mùsùlùmí èwo ni tẹ̀kírí èwo ni yóò ṣáájú ara méjèèjì. torí pé ó ń jẹ́ mùṣírìkà yẹn àlè fẹ́ alẹ́ yóò máa wá ṣe wáàsí fún un látara pé bá a fẹ́ fẹ́ ká máa pèpè ká máa pèpè tó bá wá di pò di olùgbàgbọ́ òdodo alẹ́ dẹ ìfúnnufẹ́ kọ́ngbà náà. Hmm, kárí pé ó ti kọ́kọ́ gba ìsìlámù náà ká tó sọ pé lẹ́yìn náà ká tún wá ní àwọn ọmọ ìyá méjì lóbìnrin àbọ̀mọ bàbá méjì ẹ̀gbọ́n àtàbúrò ká ní pé èèyàn fẹ́ fẹ́ wọn papọ̀ rárá o kò ṣeé ṣe mm. àyè fẹ́ wọn papọ̀ béèyàn bá fẹ́ kan ìkejì ti di èèwọ̀ bí yìí wọn bá wá sí mọ́ bọ́lọ̀ ń bá tún wá ní pé kọ́rọ̀ owó pẹ̀lú títí ìkejì ìgbà náà ni. ìkan ti kú láyé. ìkan ti kú láyé bẹ́ẹ̀ ni so lẹ́yìn náà àwọn kan tó wá wà tó jẹ́ pé permanently à lè fẹ́ wọn tí Kùránì ṣàlàyé wọn ní Kùránì chapter four verse thirteen àwọn ń lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún tó pín sí ọ̀nà mẹ́ta àwọn tó jẹ́ pé àjọtán látara ẹbí blood relation àwọn tó ṣe pé látara ìfẹ́yàwó marriage relation àbí matrimonial relation ni a fi fẹ́ra ni a fi tán a lè fẹ́ wọn àwọn ẹlẹ́ẹ̀kẹta òun ni àwọn tó ṣe wípé látara ìmú ọmú papọ̀ hmm. ìyẹn foster relation tó yẹ pé látara bí ọmú látijọ́ tán látijọ́ tán. Oh. ẹnìkan náà lọ́tọ́ àmì yéyì. bẹ́ẹ̀ni bí ọba wa ṣí gbogbo ẹ lọ́nà márùn-ún àkọ́kọ́ èyí tó jẹ́ pé níbi ìbí ló dà wá pọ̀ àwọn yẹn náà àwọn kan àti pé nínú wọn ìyá wa àtàwọn tó wà nípò ìyá wa. bàbá ọ̀rọ̀ tá à ń tiẹ̀ mẹ́nu léyìí ọ̀rọ̀ tó lágbára ni torí pé hmm. ọ̀rọ̀ tó kẹnu ni ọ̀rọ̀ yìí because bí ẹ ti ń gbé lọ yìí. Hmm kódà mo ní béèrè kan tó yẹ pàṣípò ọgbà mi láyé àti béèrè ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ogun ọlọ́run bóyá bẹ̀ láti máa bẹ̀rẹ̀ ní nínú ètò míì torí ọjọ́ tí àsìkò wa náà ó ti ègé tiwa kọ́lọ̀ wọn sàmọ̀nà wa kọ́lọ̀ ọjọ́ náà ń sáré <laughs> kọ́lọ̀ wọn dákun kọ́ fọ́sà bá a ètò yìí ní wákàtí kan ọlọ́dẹ Muhammad lọ́dọ̀ ọlọ́wọ́ àwọn àlífà wa tẹ̀ ń gbádùn látàrí àwọn àlífà wa Muhammad Kamil Muhammad Awal Garu mm, tí wọ́n wọ́n jẹ́ khalifa fún Baba wa gàrú kọ́lọ́ mọ́sàbà foríjì wọn kọ́lọ́ bá wa kẹ́ wọn ọlọ́run ní muhammadu lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah àwọn tó so nígbọ̀wọ́ abala Abalati. ẹ̀ gbádùn tán yìí ni garutech nigeria limited garu technologies nigeria limited ti alhaji wa lukman muhammad awal garu tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ náà iṣẹ́ táwọn ń ṣe ni automobile and garage equipment spray boot alignment and wheel balancing equipment gbogbo àwọn tá a dákọ̀ yìí pátápátá náà làwọn ń ṣe ní iléeṣẹ́ wọn wọ́n ń kó wọlé láti òkè òkun wọ́n sì ń tà fáwọn àwọn tán bá ní ìdí ẹ̀ wọ́n dẹ̀ tó ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ń ṣe ń lò wọ́n wọ́n fẹ́ kun mọ́tò ni ẹ̀yin tẹ̀ ń ṣe wheel balance ni tẹ́ fẹ́ ṣe ní tìgbàlódé ẹ̀ lọ rí iléeṣẹ́ Garutech nọ́mbà tẹ̀lé pé Garutech sí òun ní zero eight zero two three one nine zero six zero six zero eight zero two three one nine zero six zero six fún gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tí iṣẹ́ yìí lọ nígbà náà tá a dákọ̀ yìí ẹ pé garutech lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn tàbí kẹ́ ẹ wò wọ́n sórí wẹ́bsáìtì wọn www.garutech.net www.garutech.net kẹ́ ẹ wò wọ́n sórí ibi tá a dákọ̀ yẹn tẹ́ bá fẹ́ bá àwọn àlífà wa sọ̀rọ̀ bóyá ní béèrè kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́yìn náà fẹ́ béèrè lọ́wọ́ wọn torí béèrè tí wúlò béèrè tí mi fẹ́ béèrè sí o lè jẹ́ kúrò ẹnu ibẹ̀ lọ́kàn tiẹ̀ náà tó fẹ́ béèrè wípé sí yẹn lè fẹ́ táyé kẹ́yìn ọ̀hún àwọn ọmọ ọ̀dà olóhùn nọ́mbà tó lè pè wọ́n sí nìyí